الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن وألاه أكيد بوالي أكيد kú iṣẹ́ olóore a kú dédé àkókò yìí a kú gbìyànjú ọlọ́run bá kí ó má ra ìgbìyànjú ẹnìkan kan wá kó má ra ní àárẹ̀ bó ṣe pọ̀ tó bó ṣe mọ́ tó kọ́lọ́n kó sàn ẹnìkan kan wá ní ẹ̀sán èyí tí a bá ń rí ṣe. alẹ́ ìmọ̀nùrùn ó ní ètò tí ó tún dé sí ti ìgbọ́ wa lánàá ní orí ètò yìí kan náà rí pé ìmọ̀ọ́mù mẹ́rin lé àwọn ohun tí ọlọ́run bá tún fẹ́ fún wa pé ká ṣe lójúṣe ní àlékún sí àwọn tó jẹ́ ọ̀ranyàn wọ́n tẹ̀ tún sọ fún wa pé náfìlà ò mọ́ lórí ọ̀rọ̀ pé á kírun nìkan àní náfìlà hajj wà náfìlà àwẹ̀ wà náfìlà sàkágánfẹ̀ wà ìyẹn náà ni sádàkọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣiṣẹ́ láláì fún wa ti rún ní pàtó òní àlàyé ń lọ́wọ́ lórí ẹ̀ bó ṣe pàtàkì tó pé ká tún mú yẹn náà mọ́ ọ̀ràn yẹn tí a ń ṣe níbẹ̀ náà ni tẹ̀síwájú yóò ti bẹ̀rẹ̀ fún ọjọ́ tó ní Abu Sumayya Murtada Alim òun ní orúkọ tèmi Imam wa Sulaiman Hamza tí àjọ máa ń ṣe tó ní wọ́n ti ń bá wa sọ̀rọ̀ láti dárúkọ wọn lánàá fún ìgbà àkọ́kọ́ àwa tí a bá ń gbọ́ wa Al-Ilmu Nurun ètò yìí ni ètò tí àjọ tí a mọ̀ sí Pure Islamic Center ṣe onígbọ̀wọ́ ẹ̀ àjọ yìí jẹ́ àjọ tí a ń ṣe agbátẹrù bóò ní òfin Ọlọ́run àti ẹ̀sìn ni a fi ìkàlẹ̀ sí fún àwọn tá a fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin àǹfààní bẹ fún wa lọ́pọ̀lọpọ̀. ní gbogbo ọjọ́ sunday ní àárọ̀ halkọ́ wà tí ní ààyè yìí bákan náà nírọ̀lẹ́ ramadan by tafsir ó wà tí lọ lójoojúmọ́ à ń náà ní ààyè yìí àti oríṣiríṣi ọlọ́kan òjọ̀kan ohun tí ọlọ́run bá fẹ́ fún wa ká fi gbèrú nínú ẹ̀sìn káyọjú sí wa láàyè ọ̀tá bá fẹ́ láti ṣe bẹ́ẹ̀ kọ́lọ́n ṣe rọrùn fún wa. bisimilayi. alhamdulilah wa salatu wa salam ala rasulillah وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته تدقوا فون الحمد لله أتراكات جفوان أبو محمد صلى الله عليه, صلى الله عليه وسلم أتيا وعلى لي أتيا وصحابه صحابة لني نتسواجو إنكتيا مبالو لنا نقوى صلاة التطوع أنتي منكي tí a fi máa ń gba àlékún ládàá lọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala tó yàtọ̀ sí àwọn ìran ọ̀ràn yẹn lánàá àti ṣàlàyé nípa ọlá tí ń bẹ fún ìran báyìí tá a fi ní máa fi ọwọ́ yẹpẹrẹ tá a fi ní máa fi mú àti àwọn ẹ̀kọ́ bíi mẹ́ta ètò rọ̀ mọ́ ṣíṣe ìrun náfìlà bóyá fún ìrántí ẹ jẹ́ ká fi àdìsí anábà muhammad sallallahu alayhi wa sallam àdìsí ẹ jẹ́ ká fi àbí lẹ́yìn bàtà bá kẹrùn tán níbàámu sí àwọn nǹkan tá a padà máa ṣàlàyé fún wa nínú àdìsí anábìwá muhammad sallallahu alayhi wa sallam anábì ní inna awwala ma yuhasabu bihi al-abdu yawma al-qiyamati min amalihi salatu anábì ní níjọ́ gbìn al-qiyama nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́ tó wò nínú iṣẹ́ ẹrú tí wọ́n ṣe sèrò rẹ̀ ọ̀nà nìrun fa in saluhat faqad aflaha wa anjah tí yìí bá dáa ìrun bẹ́ẹ̀ ti là ó ti yege níwájú ọlọ́run wa in fasadat faqad khaba wa khasir tí ìrun yóò bá dáa tí ò bá kí dáadáa yálà kò rúkú dáadáa ni kò forí kanlẹ̀ dáadáa ni kò farabalẹ̀ lórí ìrun ni kò ṣe mára dáadáa ni Ànábì ní tí ìrun rẹ̀ ò bá dáa faqad khaba irú ẹni bẹ́ẹ̀ ti ṣòfò ó ti pàdánù wa khasira ó dẹ̀ ti pàdánù Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wa tẹ̀síwájú Ànábì ní fa'in intaqasa min faridatin shay'an qala rabbu tabaraka wa ta'ala unzuru li abdi min tatawwu Ànábì ní tá àyẹ kankan bá wà níbi iṣẹ́ ọ̀ràn yẹn níbi ìran ẹrú ọlọ́ni ẹ wo ǹjẹ́ rú yìí máa ṣe náfìlà fàyọkàmàlù bíyà màǹtàkọ̀sán mìnà fàrídọ̀ èyí tó wá ní ààyè àbábòjẹ́ ǹjẹ̀kù níbi ọ̀ràn yẹn ọlọ́ni kí wọ́n fi náfìlà pé fún mẹ̀yàkúnù sáírò amẹ́líhì alàzàlì gbogbo ṣẹ́tẹ́rù wa máa ń ṣe bí wọ́n sì máa wọ́n náà nìyẹn tán bá ti wọ́n ọ̀ràn yẹn tán tó bá ti kù àti sọ fún wa náà pé nínú nǹkan tó lọ́wọ́ fi máa ń nífẹ̀ẹ́ sẹ́rù òun náà ni kó máa pọ̀ ní náfìlà níbà mo sí àdìsí Muhammad sallallahu alayhi wa sallam Adisa àbí ọ̀rẹ́ rẹ̀ àdìsí Imam Bukhari tana bí sọ pé ọlọ́wọ́ bá sọ pé wala yazalu abdi yataqarrabu ilayya bin nawafili hatta uhibba ẹrú mi ò ní yé máa súnmọ́ mi pẹ̀lú náfìlà tí máa fi nífẹ̀ẹ́ rẹ̀ ó túmọ̀ sí pé nǹkan tó máa ń sọ wá ba òun ni ìmọ̀ ṣe náfìlà àwọn náfìlà yìí ni àwọn náfìlà tá a máa ń ṣe iná ló tó jẹ́ pé wọ́n jẹ́ à ń pọ́ wọn ní rawatib àwọn ètò jẹ́ pé láti gbàdégbà ìlà máa ń ṣe àlepọ̀ wọn ní èyí tó jẹ́ muakkada ẹ̀ tó pé wọ́n fẹ́ ká máa ṣe dẹ́gbẹ́ títí tá a bá ń ṣe yìí gan yóò fẹ́ dàbí pé à ń ṣọ̀ràn yàn ṣùgbọ́n kì í ṣọ̀ràn yàn àwọn kan bẹ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ náà àwọn kan bẹ tó yẹ pé gẹ́rù muakkada àwọn eléyìí wọ́n nípọn ní ṣíṣe àìṣe rẹ̀ kò túmọ̀ sí nǹkan kan ṣùgbọ́n tá a bá ń ṣe náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti fi máa ta súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam láti máa fi tají eléyìí ló dáa jù bóyá ká bẹ̀rẹ̀ láti bí àwọn yẹn torí pé àwọn yẹn ò pọ̀ púpọ̀ ní ìdájọ́ nínú àwọn èyí tó jẹ́ pé kì í ṣe èyí tí a bá sáábà tó jẹ́ pé náfìlà tó lóore dáadáa náà ni òun náà ni ká máa ké rákà méjì láàrin pé wọ́n bá pèrun àti pé wọ́n fẹ́ ṣe ìkọ́mà láàrin pé wọ́n bá pèrun àti pé wọ́n fẹ́ ṣe ìkọ́mà sọlátò tó jẹ́ pé ó fẹ́ jẹ́ mọ́ akada níbẹ̀ tó jẹ́ pé àtẹ̀pamọ́ ṣùgbọ́n tí a bá gbìyànjú tó bá ń kí náà ilé lórí púpọ̀ nítorí àdìsí abdullahi ibn mughaffal radiyallahu anhu tánà bí sọ́kè bayna kulli adhanayni salatun bayna kulli adhanayni salat thumma qala fi thalithati liman sha'a àdìsí wa lọ́dọ̀ mọ́ bukhari àti mọ́ muslim. anábì láàrin ìrun méjì tán bá pe ìrun tán kan tó ṣe kọ́ mọ̀ anábì náà fi láwa o anábì sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì ìgbà tó wà délẹ̀ kẹta anábì ní liman ṣáà fẹ́ni tó bá fẹ́. ó túmọ̀ sí pé tá a bá mú sọ́látù aláṣẹr fàpẹ̀jọ́wé a lè má rí rọ́ọ̀tìbà fún un ká ṣe ro náfìlà yẹn eléyìí nínú tó lóore jù púpọ̀ ni. bákan náà tá a bá wo náfìlà mẹ́rin before sọ́látù aláṣẹr eléyìí náà dáa ṣùgbọ́n kò sínú àwọn náfìlà tí a bá sábà àmúnilára púpọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba nínú àkọọ́lẹ̀ ali radiyallahu يصلي قبل العصر أربع ركعات يفصل بين أن بالتسليم على الملائكة المقربين ومن تبعهم من المسلمين والمؤمنين رواه الترمذي والحديث حسن قال أبو محمد صلى الله عليه وسلم أنا بك من كراكا ميري سوى صلاة العصر ركا ميري أنا صلى الله عليه وسلم أنا بواني سلامة أفيني قريري ومن ركا ميري أنا بمنك باسي مانكي صلاة العصر lórí rákà mẹ́rin anábì wa muhammad sallallahu alayhi wa sallam tó bá kí anábì wa ṣe anábì wa salama bákan náà yóò salama sáwọn màláìka àwọn alásùnmọ́ ọlọ́run ọba bákan náà anábì wa muhammad sallallahu alayhi wa sallam sí salama àdúrà rẹ̀ náà yóò tún dọ́dọ̀ àwọn mùsùlùmí àtàwọn mùmíní. tẹ́ bá wo náfìlà yìí kì í ṣe náfìlà tàbá sábà ṣùgbọ́n nínú àwọn náfìlà tó dáa ká máa ṣe púpọ̀ náà ni. bẹ́ẹ̀ náà òun náà ni ká máa ṣe náfìlà láàrin sọlátul magrib àti sọlátul isha eléyìí náà dáa akọ́lẹ̀ wa lọ́dọ̀ Hudhaifa radiyallahu ta'ala anhu ó ní ataitu nabiyya sallallahu alayhi wa sallam fasallaitu ma'ahu al-maghrib fasalla ila al-isha olùwà bá nàbẹ̀wà Muhammad sallallahu alayhi wa sallam níjọ́ kan òun wá kí sọ̀látù al-maghrib pẹ̀lú Muhammad sallallahu alayhi wa sallam bá nàbẹ̀ sallama maghrib tánàbí kí náfìlà ẹ̀yìn maghrib tán ànàbẹ̀ sì bẹ̀rẹ̀ sí máa kírun wẹ́rẹ́wẹ́rẹ́ tí ṣàìfi wọlé eléyìí náà tẹ́ bá wò ẹ̀rí pé kìí ṣe mọ̀ àkàdà ti àbáṣáàbà ṣùgbọ́n eléyìí dáa púpọ̀ ká máa ṣe nínú rẹ̀ òun náà ni ká máa gbìyànjú tàbá parí tán ní masalasi lẹ́yìn sọ́látù sọ́bọ̀ tàbá farabalẹ̀ títí tóòrùn fi yọ tàwa ṣe náfìlà araka méjì eré náà ò lórí púpọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba anábì sọlá àlùsálà lẹ́nu tó bá ṣe bẹ́ẹ̀ yóò ní ẹ̀san bígbà tó bá ṣe ọmra ni so irú àwọn eléyìí òun ni àwọn náfìlà tó jẹ́ pé kò sí kanpá lórí ẹ̀ ṣùgbọ́n ó bá súnà anábì muhammad púpọ̀ bẹ́ẹ̀ náà ni náfìlà méjì lẹ́yìn gbogbo ìgbà tá a bá ṣàlù àlá tán gbogbo ìgbàkúgbà tí a bá ṣàlù àlá kí wọ́n ṣe náfìlà rákà méjì anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi ń sọ fún ali radiyallahu ta'ala anhu wípé sọ́n kankan fún mi tó ṣe tó jẹ́ pé mo fi ń gbòòrò ẹsẹ̀ rẹ̀ nínú ọgbà àlìjẹ́nà ali radiyallahu ta'ala anhu wa sọ pé kò sí nǹkan kan tí mo rí tí mo máa ń ṣe náà ju pé kò sí tí n bá ti ṣe náfìlà tí n bá ti sàlù àlá tán kò sígbàkigbà tí mo sàlù àlá àfi jẹ́ pé máa gbìyànjú máa ṣe náfìlà sọ èrò náfìlà báyìí náà nínú nǹkan tó dáa púpọ̀ tó jẹ́ pé yóò fi kún ládàá wa níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ni àwọn abala kan nìyẹn. dán àwọn abala bíi tí a fẹ́ sọ nípa rẹ̀ gangan òun náà ni àwọn náfìlà èyí tó jẹ́ almuakkada èyí tó jẹ́ àwọn ìkan tó jẹ́ pé ó yẹ ká bá sáábà ká má pàtì gẹ́gẹ́ bá sọ fún wa ànábì muhammad sallallahu alayhi wa sallam idha salla salatan dawama alayha tánàbí bá ti ń kírun kan ànábì kì í pàtì ànábì ó máa kí lọ nínú àwọn èyí tó jẹ́ muakkada tó dẹ̀ lórí púpọ̀ òun náà ni ká máa kíra ká méjìlá lójúmọ́ rákà méjèèjì láyìí ó wà láàrin gbogbo òrùn táǹkì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ṣe wá nínú àkọọ́lẹ̀ hadithi omi habiba zawji nabi sallallahu alayhi wa sallam ọmọ habiba yìí ọ̀kan lára àwọn ìyàwó anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ni àkọọ́lẹ̀ yìí ń bẹ lọ́dọ̀ mọ́ muslim àti mamu abu dawud àti tirmidhi àti ibn majah àti an ọlọ́run anabi muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa pé bóníyà la bihinna baytun fil janna anábì wa muhammad ní ẹ̀ tó bá kí rákà méjìlá ní ojúmọ́ láti gbà tilẹ̀ ti mọ́ tilẹ̀ fi so tó bá ka iná fìlà rákà tó kí yàtọ̀ fọ́ràn yàn tó bá fi pé méjìlá anábì wa muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n kọ́ ilé ilẹ̀ fún lálìjánná so ó túmọ̀ sí pé náfìlà méjìlá yìí nínú àwọn náfìlà tá a kàn pamọ́ ni ẹ̀san rẹ̀ náà sì ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò fi fi kọ́ ilé lẹ̀ fún wa lálùjẹ̀nà tó bá nàbí sọ pé tó bá kí buniya lahu bihinna baytun fil janna tó bá ti ń kí bẹ́ẹ̀ náà ni wọ́n máa kọ́ ilé kan kalẹ̀ fún pẹ̀lú ọlá anáfíláì nínú àlùjẹ̀nà méjèèjì láì àlàyé rẹ̀ wá wá nínú àdìsí yàwó Aisha radiyallahu ta'ala anha àkọọ́lẹ̀ yìí wà lọ́dọ̀ nínú àwọn akẹ́kọ̀ọ́ tí máa ń kẹ́kọ̀ọ́ dáadáa lọ́dọ̀ yàwó Aisha ọ̀nà عبد الله بن الشقيق. arákùnrin ó بركة púpọ̀ لا àmàyàwá ما radiyallahu ta'ala رضي الله تعالى عنها. aisha ta an salati rasulillahi sallallahu alayhi wa sallam an tatawwa'ihi abdullahi ibn shaqiq بن الشقيق bèèrè lọ́wọ́ ìyàwó aisha nípa pé àwọn àrùn tí kìí ṣọ̀ràn yẹn tánàbí máa ń kí báwo ló ṣe máa ń kí ó ní àwáṣà máa ń fèsì pé káànà yusalli fi bayti qabla dhuhri arba'a anábì sallallahu alaihi máa ń kí nínú yàrá òun kó tó di pé yóò lọ kí dhuhr anábì ó kí mẹ́rin nípa sọ fún wa pé ètò lóore jù nínú náfìlà náà ni ètò àbákí nínú ilé tí ìbá ti ṣọ̀ra yàn so náà tó bá yẹ pé mọ́ṣáláṣí náà ló ká wa mọ́ gẹ́gẹ́ bí ẹni tó wà lọ́jà gẹ́gẹ́ bí ẹni tó wà nílé ìwé ẹni tó wà níbi iṣẹ́ mẹ́rin náà tábàkì yọjà sí òtọ́ ọgbà níwájú ọlọ́run ó fẹ́ pé nínú méjìlá yìí àárí mẹ́rin kó tó di pákí sọ́látù zọ́ọ̀rì ẹ̀já pé ní àyílà kó lè yí àwọn màmá wa nínú ilé àtàwọn bàbá wa sọ́látù ìran àyílà ó lànà bí wa máa ń kí mẹ́rin ṣáájú ẹ̀ thumma yakhruju fayusalli bin nas thumma yadkhulu fayusalli rak'atayn ọlọ́run anábì wà jáde lọ kírun pẹ̀lú àwọn èèyàn anábì wọlé padà tó bá ti wọlé dé anábì ó kí rákà méjì ó tún wọn sọ pé inú méjìlá tá a fẹ́ ṣàlàyé mẹ́fà ó ti bá àrùn sọ̀látù zuhr ó ti bá àrùn àyílà lọ mẹ́rin lákọ̀ọ́kọ́ rẹ̀ méjì ní ẹ̀yìn rẹ̀ ó ní wa kana yusalli bin-nasi al-maghriba thumma yadkhulu fayusalli rak'atayn olánàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam àtúmọ̀ kí sọ̀látù magrib pẹ̀lú àwọn èèyàn fayusalli rak'atayn anábì ó tún wá kí rákà méjì sẹ́mi pé tá a bá fi rákà méjì tá a bá fi má mẹ́fà ó di mẹ́jọ ó ní wàá yusalli bin nasi al-isha wa yadkhulu bayti fa yusalli rak'atayn ó ní tànàbí bá tó kí salatu al-isha ìtàn ànábì òtún wọnú ilé òun yóò tún kó rákà méjì wa kana yusalli min al-layli tis'a rak'atin fihinna muhammad sallallahu alayhi wa sallam wa máa ń kí rákà mẹ́sàn-án lóru tó yẹ pé yóò kí wítìrì yóò kí pẹ̀lú ẹ̀ mahalu náà ni pé àwọn òun náà ni mẹ́rin kátó kí sọ́látù zuhr ètí yorùbá ń pè láìla méjì lẹ́yìn rẹ̀ bákan náà tàbá kí sọ́látù magrib tán áàkì méjì náà lẹ́yìn rẹ̀ bákan náà tàbá kí sọ́látù isha tán áàkì méjì lẹ́yìn rẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ètò tuntun òun náà ni kátó kí sọ́látù subh kátó kírun àsùnbà áàkì méjì méjèèjì láì lànàbí sallallahu alaihi wasallam sọ pé man salla thnatay ashrata rak'atan fi yawmin wa laylatin buniya lahu bi inna baytan fil janna. anábì lẹ́nu tó bá lè kíra ká méjèèjì láì lójúmọ́ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala yóò tàtàrà bẹ́ẹ̀ yóò kọ́lélẹ̀ fún ní ọgbà àlìjẹ́nà. so àwọn méjèèjì láì òní náfìlà ètò jẹ́ mu'akkada àwọn nàwáfìl tó wà mu'akkada àwọn ètò jẹ́ pé wọ́n fẹ́ ká tẹ̀ pamọ́ débi pé yóò fẹ́ dàbí ẹni pé ó ti fẹ́ dọ̀ràn àyàn ṣùgbọ́n kì í sọ̀ràn àyàn látara pé ẹ̀san tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ẹ̀san tí ó tóbi lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ni. ló fi jẹ́ pé ó wá ní àwọn ẹ̀kọ́ nínú ètò lẹ́kọ̀ọ́ dáadáa nínú náfìlà méjèèjì láì òun náà ni ìrun ti rọ́tìbátòl fàjẹr èyí tá a máa ń kí tálfàjàrì bá ti yọ kátókì sọ̀látù sọ̀bọ̀ eléyìí ó gbajúmọ̀ lọ́dọ̀ gbogbo èèyàn ó fẹ́ mọ̀ sẹ́ni tí kìí kí irun tó lẹ́sàn púpọ̀ lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ni náfìlà tá a máa ń ṣe kátó kásùnbà náfìlà méjì ìyàwó Aisha radiyallahu ta'ala anha ó sọ fún wa pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa pé ìrun ìrun tó lọ́lá púpọ̀ lọ́dọ̀ ọlọ́run ni nínú àkọọ́lẹ̀ lọ́dọ̀ mọ́ muslim ìyá wa radiyallahu anha ó lá anabi wa muhammad sallallahu alayhi wa sallam sọ pé rak'at al-fajr khayru min ad-dunya wa ma fiha rákà méjèèjì tá a máa ń ṣe ká tó kírun àsùnbá ó lóore jayé àti tó mẹ́mẹ́ lọ àṣìṣe kan wà ń bí tọ́pọ̀lọpọ̀ máa ń ṣe àwọn tó lè ṣe iná làwọn tó bá jẹ́ pé wọn bá sábà fi gbogbo ara kéw tàbáwọn tí ó bá jẹ́ pé wọn ò fi gbogbo ara dúró sílé kí ó náà ní ká máa sọ pé rọ̀kì àtàní ìfàjìr kò sí ti ń jẹ́ rọ̀kì àtàní ìfàjìr nínú èdè ní tá máa pè ó náà ní rọ̀kì àtà ìfàjìr rọ̀kì àtà ìfàjìr tàbí rọ̀kì àtà ìfàjìr tá a bá wo ibi tí ó wà nínú jumla ṣùgbọ́n nóònù bẹ̀yìn ayọ̀kúrò ń bẹ̀ tó pé òfin lọ́dọ̀ àwọn oní èdè òun náà ní hasfu idofa so ọ̀rọ̀ oní méjì tá a bá fẹ́ ṣàfitì a máa sọ pé rọ́kìátà alfajir a ní máa sọ pé rọ́kìátàní alfajir àsìní. gẹ́gbọ́ sí pé a sọ pé wàládàáni zaid ń tà sọ ni wàládà zaidin eléyìí ká má lọ jù lórí yẹn tó pé yẹn kọ́ ni ó kàn wá púpọ̀. anábìwá muhammad sallallahu alayhi wa sallam ní rákà méjèèjì olórí jayé àti tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àdéhùn mi ìyàwó aisha radiyallahu ta'ala anha ó wá sọ fún wa anábìwá muhammad sallallahu alayhi wa sallam rákà méjèèjì anábìyèkì pàjẹ́ bí ti wọlé kó máa ó ń sọ fún wa nínú àdéhùn tí ma Bukhari àti ma Muslim gbà wá ó ní lam yakuni nabiyyu sallallahu alayhi wa sallam ala shay'in mina nawafili ashadda min ta'ahudan ala rak'atayi al-fajr ó lá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam irun tí kì í ṣọ̀ràn àyàn tó jẹ́ náfìlà ànábì ò tẹra mọ́ kan kó jẹ́ pé ànábì ò wá ní fílẹ̀ nígbà kọ̀ọ̀kan bí ti wulẹ̀ kó ma jùrọ̀ kàtàyè al lọ. صلى الله عليه وسلم يلينا تقعد سبين تاسولانا يرى ونافل أي كما في قالي لانه سنة نبوة محمد صلى الله عليه وسلم هو اني كاكي تبا فيك رو الفجر و كتو لو كاسبا نافل عميجي كاشيني ففوية نتوري أقول يا عائشة رضي الله تعالى عنها يتي شيخان إمام بخاري مسلم دوا ونكان النبي صلى الله عليه وسلم يخفف الركعتين اللتين قبل صلاة الصبح حتى إني لأقول القرأ بأم الكتاب ó lọ́nà wa Muhammad sallallahu alaihi wa sallam raka méjèèjì anábì máa ń ṣe ní fúfúyẹ́ débi pé òun máa ń wò wípé ǹjẹ́ anábì tiẹ̀ ka Fatiha báyìí látara abánabi sallallahu alayhi wa sallam bó ṣe máa ń tètè kí tánabi tí kì fa ogun lórí ẹ̀ pé àkọọ́lẹ̀ wa nípa tánabi wa Muhammad sallallahu wa sallam máa ń kà nínú rẹ̀ nínú máa ń kà ẹ̀rí pé àkọọ́lẹ̀ ń sọ fún wa ka nìkan ṣùgbọ́n ká ṣe so nìkan ó lẹ́tọ̀ọ́ àkọlé náà wá lọ́dọ̀ yàwó Aisha radiyallahu ta'ala anha àti lọ́dọ̀ Abdullahi bin Mas'ud bóyá kí n lo àkọlé tó Abdullahi bin Mas'ud. ó sọ pé ma usima sami'tu Rasulallahi sallallahu alayhi wa sallam yakrahu fi rak'atayn ba'da al-maghrib wa fi rak'atayn qabla al-fajr bi qul ya ayyuhal kafirun wa qul huwallahu ahad. àdìsí wà lọ́dọ̀ mọ́mọ́ Tirmidhi àdìsí tó lálàáfíà ni Abdullahi bin Mas'ud ó lóun ò lè káyé ìgbà tó ń gbọ́ lẹ́nu anábìwá Muhammad sallallahu alayhi wa sallam tẹ́pẹ́ tí bá ń kí rákà méjì tá a máa ń kí ká tó lọ kásùn báyìí anábì máa ń kà ní rákà alákọ̀ọ́kọ́ anábì ó ka kólé yá ayú alkafirun rákà ẹlẹ́ẹ̀kejì anábì ó ka kólé huwallahu ahad eléyìí ó túmọ̀ sí pé nínú súnà òun náà ni pé rákà alákọ̀ọ́kọ́ kàkà kólé yá ayú alkafirun rákà ẹlẹ́ẹ̀kejì kàkà kólé huwallahu ahad eléyìí ló bá súnà anábì wa muhammad sallallahu alayhi wa sallam eléyìí ló bá mu tàbí kẹ́ kásẹ̀ ka suratul fatiha àti ẹlẹ́ẹ̀kejì ilé wa ní bàmú sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam bákan náà wà ní bàmú sunna pé tá a bá kí rọ̀kàtà ìlfàjìr tá a bá kí tán nínú ẹ̀kọ́ òun náà ni al-ittija'u ba'daha òun náà ni ká rọ̀gbọ̀kú ká ọ̀rá fi ẹ̀gbẹ́ lélẹ̀ ní abala ọ̀tún wa tabati kita nítorí àdìsí àbí Hurairah radiyallahu ta'ala anhu ètí mọ́mọ́ Tirmidhi bá wa kọ́lá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam sọ pé idha salla ahadukum rak'atay al-fajr falyattaji' ala shiqqi al-ayman anabi sallallahu alayhi wa sallam ní tẹ́nì kọ̀ọ̀kan yín bá ti kí rákà táyé lifájìrì tán tẹ́ bá ti kí rákà méjì tẹ́ máa ń ṣe kẹ́ tó kásùn báyìí anabi ní tẹ́ bá ti kí tán ẹ̀yà rọ̀gbọ̀kún lórí ẹ̀gbẹ́ ọ̀tún yín rírọ̀ gbọ̀kún yìí kì í ṣọ́ra yàn ṣùgbọ́n tá a bá ṣe àgbàládà pé àfijọ́ anábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nítorí ká sọ pé kì í ṣọ́ra yàn ìyàwó aisha radiyallahu anha ó ní anna nabiyya sallallahu alayhi wa sallam idha rákà méjì tá a máa ń kí ká tó kírun àlùfájàre ká tó kírun sọ̀látù sọ̀bà ó ní fa in kuntum mustayqidatan haddathani tí mo bá jí lẹ̀ tí mi bá sùn anábì ó máa bá mi sọ̀rọ̀ wa illa tajà tòṣùmọ́ tí bá ti sùn ìtọ́jà anábì sallallahu alaihi wasallam yóò fẹ̀gbẹ́ lélẹ̀ ní apá ọ̀tún tánàbì sallallahu alaihi wasallam bá ti fẹ̀gbẹ́ lélẹ̀ ó ní hatta yu'adhdhina bis-salah títí tó fi jẹ́ pé olùpẹ̀rún yóò pẹ̀rún pé àsìkò òrùn ti tó pé kanabi sallallahu alaihi wasallam kó wá kama fún àwọn yẹn rawahul Bukhari so eléyìí nínú ẹ̀kọ́ ni ẹ wá máa ń ṣẹlẹ̀ nígbà míì tó jẹ́ pé irun sọ̀láàtù sọ̀pọ̀ wọn ó máa kí lọ́wọ́ lẹ́yìn wọ mọ́ṣáláṣí tàbí lẹ́yìn ó jí kò sí láì fi ń bẹ̀ tí rọ̀kátà ìlfàjẹ̀rì tó bá bọ́ fún ẹrú ọ̀nà méjì lẹ́rú lè gbà ṣe alákọ̀ọ́kọ́ tó sì jẹ́ pé èyí tó dáa jù òun náà ní kò kí lẹ́yìn ìgbà tó rùn bá ti yọ tán kó mú sùúrù tó rùn bá ti yọ kéèyàn wá kírun yẹn nítorí àdìsí àbí ọ̀rẹ́ ràtàlọ́dì Allahu ta'ala anhu tánàbà muhammad sallallahu alayhi wa sallam sọ pé man lam yusalli rak'atay al-fajr fali yusalli ima ba'dama tatlu ash-shams rawahu tirmidhi. anábìnrin ẹni tí ò bá láǹfààní láti kíráka méjèèjì kó tó di pókìrun sọ̀látù sọ̀bọ̀ kó farabalẹ̀ kó kí wọn nígbà tí òòrùn bá yọ tán. so eléyìí a lè ṣe bẹ́ẹ̀ àkọọ́lẹ̀ yìí àkọọ́lẹ̀ tó fẹsẹ̀ rìn lẹ́ni. bákan náà tó bá wo ẹni yẹn ó lè kí kété tó bá kìtì ń tó bá ti àwọn àdékìr tán ní ká ṣe nígbà tá kírun tá sálámà tán tá a ṣe astagfirullah astagfirullah astagfirullah allahumma anta salam dé parí rẹ̀ ó ṣe ṣe náà kẹ́niyẹ́ dìde kó wá kí rakata yìí fàjẹrì yẹn eléyìí náà fẹsẹ̀ rinlẹ̀ tọ́pẹ́lá yà nàbà muhammad sallallahu alayhi wa sallam àkọọ́lẹ̀ náà wà lọ́dọ̀ mọ́mọ́ tirmidhi àti ibn hibban àdéhùn tó dẹ̀ lálàáfíà ni pé arákùnrin kan tá n kọ̀rọ̀kọ̀ ẹni qais láyà nàbà muhammad sallallahu alayhi wa sallam annahu salla ma'a rasulillahi sallallahu alayhi wa sallam wa lam yakun raka'a rakatay al-fajr sọ̀hábà tá à ń pè ní kọ́yìsì ó kírun pẹ̀lú ànábì muhammad sallallahu alayhi wa sallam kò sí kí irun rọ̀kàtà ìlfàjìr falamma sallama rasulillah sallallahu alayhi wa sallam qama farọ́kà rọ̀kàtà ìlfàjìr báyìí nàbí sẹ́ni sálámà bẹ́ẹ̀ larakùnrin kọ́yìsì bá dìde wa múnáfìlà arákà méjì wa wa rasulillah sallallahu alayhi wa sallam yanzuru ilayhi falam yunkir dhalika alayhi anabi sallallahu alayhi wa sallam sin warakunrin anabi ò sì sọ nǹkan kan lé ó túmọ̀ sí pé ká ṣe bẹ́ẹ̀ tó bá yẹ pé nǹkan tí kò lẹ́tọ̀ọ́ ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam kò bá ti kọ irú ẹ̀ nígbà tí o ti kọ́ yẹn ó túmọ̀ sí pé nǹkan tí kò sí láì fi tí o sì aburú kankan níbẹ̀ òun ni eléyìí ni èyí tí ó jẹ́ dájọ́ nípa rọ̀kátẹ́yì alfajir bẹ́ẹ̀ náà náfìlà ti zoor èyí tó tẹ̀lé àti fún ìyàwó aisha radiyallahu ta'ala anha ó ní káàna nàbí sallallahu alayhi wa sallam la yada'u arba'an qabla zoor ó lànà bí wa muhammad sallallahu alayhi wa sallam kì í para ká mẹ́rin kó tó di pa kí zoori kì í pa jẹ so rákà mẹ́rẹ̀ẹ̀rin yìí náà téèyàn bá wá miss òun náà ńkọ́ èèyàn fún di kan àbí kejì èèyàn ò lè kí àkọọ́lẹ̀ náà wà lọ́dọ̀ yàrá Aisha radiyallahu anha àdéhùn wà lọ́dọ̀ mọ́mọ́ Tirmidhi ó ní náà nàbíyà sallallahu alayhi wa sallam kana idha lam yusalli arba'an qabla dhuhr sallahunna ba'daha rákà mẹ́rẹ̀ẹ̀rin yẹn tánàbí ò bá rí kí fún di kan àbí kejì kótó kí zor kótó kí àyílà ànábì àmà kí lẹ́yìn rẹ̀ rọwà òtẹ́mídé wa bùnà máa jà. so ó túmọ̀ sí pé náfìlà yìí tó fi jẹ́ pé ládá tí ń bẹ nínú àdéhùn omi habiba yẹn tí òfin ní bọ́mọ wa lọ́wọ́ méjèèjìlá yẹn tàbá mísìn mẹ́rin lẹ́yìn zoro náà a lè ké padà. sọlátọ̀ asir gẹ́gẹ́ bí a sì ti ṣàlàyé ọlá tó ń bẹ́ẹ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa ìpè rahimallahu umra'an salla qabla al-asri arba'a anábìlẹ̀ tó bá kí mẹ́rin kó tó kí sọlátọ̀ asir kọ́lọ́n kò bá ní pé ìkẹ́ ọlọ́run ọba yóò máa bá ẹni náà so bó tẹ́ pé òun ò sí lára méjìlá tá à ń sọ ṣùgbọ́n bá tún ṣe mẹ́rin yẹn náà èyí ó tún kó sábẹ́ ẹ̀kẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala so bẹ́ẹ̀ náà salatul maghrib gẹ́gẹ́ bá anabi wa muhammad sallallahu alayhi wa sallam ṣe máa ń kí nínú àdìsí yàwá aisha radiyallahu ta'ala anha tá a ti sọ ó lànà bí wa muhammad sallallahu alayhi wa sallam anabi sọ pé irkaw àtẹ́yìn rak'atayn fi buyutikum rákà méjèèjì maghrib ètò dáa jù òun náà ní kẹ́kì nílé yìí sọ onira kan mi jẹ́ ìmágrèbò wa ṣùgbọ́n tá a bá àtúnṣe kan bẹ àwọn èèyàn kan rò pé kò sírun ká tó kí sọ̀látùl mágrèbò pé tí wọ́n bá ti ń ṣe kọ́mọ̀ tán báyìí a máa kírun ni nínú àṣìṣe lélẹ́yìí àkọọ́lẹ̀ wa nínú àdìsí lọ́dọ̀ mọ́ Bukhari pánàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam sọ pé sọ́lù qabla al-maghribi sọ́lù qabla al-maghrib sọ́lù qabla al-maghrib anabi ni ẹ ló àǹfààní kẹ kírun kẹtó kí maghrib ẹ kírun kẹtó kí maghrib anabi sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta anabi wa sọ pé liman sha fẹ́ni tó bá fẹ́ni o àdìsí Abdullahi ibn al-Mughaffal tó tó bá rí bẹ́ẹ̀ kò sí láì fi níbi pé ká kí ìrun rákà méjì kátó kí maghrib ṣùgbọ́n èyí tó jẹ́ rọ́tíbà tó ní ládàá pé wọ́n kọ̀ lélẹ̀ fún lálìjẹ́ náà yẹn òun náà ní ìta lẹ́yìn ìgbà tí akí magrib tán èyí tó dáa jù òun náà ni kó jẹ́ inú ilé bẹ́ẹ̀ náà ni rọ́kà méjì tẹ̀yìn ìṣá rọ́kà méjì tẹ̀yìn ìṣá yìí kò wọ́nú alwitir pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa nílé wítìrì wọn alẹ́ náà máa ń kí kò sí láì fi ń bẹ́ẹ̀ àdìsí Abi Huraira radiyallahu anhu ó ní tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam sọ fún òun náà ni wa ó tẹ̀rọ qabla an anam anábìnitọ́ ìwà àbúrẹ́ rọ máa ṣe wítìrì rẹ̀ kó tó sùn so àwọn baba wa tán máa ń kí ṣáfẹ́ àti wétìrì nílé náfìlà méjèèjì ẹ̀yìn ṣáì ọ̀tọ̀ ló dúró sí èyàn ó gbà ládàá yẹn lọ́dọ̀ ọlọ́run ni òun wà lára méjìlá yẹn lẹ́yìn ìgbà yẹn lẹ́yìn ẹsẹ̀ wá ké wétìrì rẹ̀ àbí ṣáfẹ́ àti wétìrì gẹ́gẹ́ bí ó ṣe yẹ wa èyí tó dáa jù náà ni pé téèyàn bá láǹfààní àti wétìrì àti méjì ẹ̀yìn ṣáì àti wítìrì ètò dájú ní kálọ̀ kìnìlẹ̀ sọgẹ́ bíbi tá a ti bẹ̀rẹ̀ lánàá pé afdọ́lù sọ̀láàtì márùn-ún fi baytihi ilà maktuba ètò lóore jù nínú òrùn náfìlà ọ̀nà lè ta kí nínú ilé àfi tó bá jẹ́ ọ̀ràn yìí insha allah ta'ala àtún tẹ̀síwájú tọ́lọ́mbà mú gbà láàyè wa nípa àwọn náfìlà míì náà tó tún ṣe pàtàkì lójúmọ́ àbí ọlọ́run bá subhanahu wa ta'ala àwọn ṣé olóore wọ̀nyí kọlọ́ba kó ṣe nírọ̀rùn fún wa láti lè máa ṣe wọn kódẹ̀ gbaníjọsìn fún wa àwọn kan tí wọ́n máa ń ba iṣẹ́ olóore jẹ́ kọ́lọ́mọ bá kó mọ́ sáláì bí wàá jìnnà sí. wa sallallahu wa sallam ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh jazakum allah khayran. allahu akbar allahu akbar allah.